ẹ dákun mo fẹ́ ẹ ṣe làákàyè ṣé èsì pé ẹ sì yàn mú torí ẹni tẹ́ ẹ mú tẹ́ ẹ sọ pé ń jalè yìí ọmọ bá ní. sọlá bí èsì ìlú yín ah! ìlú tẹ̀yìn wá yìí àjọ ń jalè. Ah! èmi. ìkọ̀kọ̀ nínú ẹ̀yìn olórí burúkú olóyè tẹ̀ wá tẹ̀ wá. Ah! àṣẹ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 àṣẹ kábíyèsí àṣẹ kábíyèsí àṣẹ àwa ní ṣubú dànù àṣẹ ìlú yóò ní tú lórí wa àṣẹ láyé olúgbọ́ kò bàjẹ́ láyé àràsà kò bàjẹ́ láyé àwọn bàbá mi kò bàjẹ́ kò ní bàjẹ́ gbà tí wọn náà ṣe bàjẹ́. àṣẹ kábíyèsí ẹ kábíyèsí mhm. mo ní ìrètí mọ́ kẹ tó bẹ̀rẹ̀ gbogbo wàhálà ìlú pé wọ́n wá ń rí yín nǹkan kan kẹ́tì ẹ̀fìn kan sínú náà kábíyèsí má ṣe hà á wípé ọ̀sán èmi ti ṣètò kábàáyín gúnyán táwọn ọdẹ tó bá mẹ́ràn gbẹ́ wá ká sí ká yí mẹ́fọ́ alẹ́ ẹ̀ẹ́dùkà àti ewédú yíyọ̀ àti ṣe ọ̀lẹ̀ àti jógí mi wá ní kí n bí yín pé ṣé kábàáyín po ẹ̀kọ́ sí ẹ̀kọ́ gbóná ẹ wá mú ìtẹ́ bá fẹ́ bóyọ́lẹ̀ ni bó dẹ́ jógí ni bó dẹ́ jẹ́ méjèèjì ni. náà kò burú ẹ lẹ́ ọ́ ṣètò ògì gbogbo náà. bọ́dà kábíyèsí kábíyèsí ọ̀ ànípẹ́ ẹ ṣe ẹ ṣe ọkọ mi. olórí mọ́rin òye ó ṣe ọ̀lẹ ó sì ṣe jogi kéèké wá fẹ̀kọ́ gbóná mú bó bá dọ̀sán àwọn ò sè ọbẹ̀ ẹ̀fọ́ pẹ̀lẹ́ràn ọbẹ̀ ó bá tún di lálẹ́ ẹ̀dọ́dọ́ lọ́dún wo sọ́dún wo nù tó ṣe pé àwọn ẹrú mi ní í ṣe oúnjẹ fún mi tá ń kọ ajínọba àfi bí ìgbà tí àwọn èèyàn kan lọ ṣàlàyé fọlórí gbogbo ìwà tí olórí òhù lẹ́yìn ìgbà tá a ti jọba ó wá padà sí ká tó jọba tó lórí pè mí jókòó kalẹ̀ báyìí kábíyèsí o àjíire bí o èní ó sàn wá o pẹ́pẹ́ sí èní ọjọ́ ajé ajé òfìlé wa ṣe lé yóò fò dẹ̀dẹ̀ wá ṣọ dẹ̀dẹ̀ yẹn olórí náà òun ti ṣe gbá a lọ òun ti ṣe bóyá kóun béè lọ́wọ́ mi ṣé kóun lọ pòògì gbógbóná kí n kọ́ fi jóná ó bá tún di lọ́wọ́ ọ̀sán àwọn ẹran táwọn olú bá kó wá kóun yí lẹ́fọ̀ọ́ ó bá dalẹ̀ òun mo wá ń wo lórí báyìí pé njọ́ tèmi rẹ̀ ń sọ̀rọ̀ kò kankan láàrin àbí wọ́n ta ló ni dáhùn kábíyèsí o mo mọ̀ gbọ́ wọn ní ẹ fẹ́ ṣàjọ̀dún dán. mo ní bẹ́ẹ̀ ni àwọn òlú fẹ́ ṣe é nígbà wọn sì má bàá wá tèmi ní pé kí n fàṣẹ sí i ṣùgbọ́n pé èèyàn ní bẹ lẹ́yìn ọba tó fi ń pè lálẹ́ ìbá ó ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ lè sọ pé kẹ́ ẹ kò ṣeé sọ a ti ṣọdún yìí ti pẹ́ bàràtí ọ̀dà ló ní kí wá ní ọ̀ṣẹ̀lẹ̀ mo lórí èwo nu ẹ̀ńdẹ́yìn náà mọ̀ pé bí wọ́n bá ti ṣe àjọ̀dún omidan ẹ̀ẹ́. ọba ìlú lè dìde kó kó múyàwó méjì mẹ́ta àbí kó mú mi lé mi kí n mú lórí tuntun kí ni kí n fi ṣe ṣé mo lè róbìnrin tí ó rẹwà bíi tiẹ̀ nínú ìlú yìí. ẹ sọ bẹ́ẹ̀ fún lórí. ṣé ọ̀jẹ̀rì ẹni tó ní ni kò sí sínú tẹ́mi fẹ́ fi ṣe o níwọ̀nba pípọ̀ ọkọ̀ tiẹ̀ jí láàárọ̀ kọ yọ kí n mọ̀ wọ̀ ọ́ àbí kọ́ ọkọ̀ ẹ̀ sí mi kọ́ ọmọ lọ kí mo wà kọ̀ ẹ̀ sí rẹ eré mi á sì mọ ọmọ ń dánú mi dùn lọ́tọ̀ ni láti ìgbà náà ìwà rẹ̀ yí padà pátápátá àánú rẹ̀ wá ń ṣe mí hmm. àánú rẹ̀ ṣe mí o ẹ̀rọ lóhùn rẹ̀ ṣe mí. ẹ wá ti wá ń wò pé ṣé àti mú ìyàwó tuntun níjọ́ àjọ̀dún àwọn omidan yóò wá dàbí ìnira ẹ̀ní fẹ́ ṣe àbí. àánú rẹ kàn ń ṣe mí náà ní. àánú olórí ń ṣe yín. àti mọ̀ náà kò gan kò á tán bí. kábíyèsí ṣé ẹ fẹ́ gbọ́ ní ìdí jẹ́ òdodo ọ̀rọ̀ tí ò sí rọ́ńbẹ́ kọ́mọ̀dà fúnrọ́. mo wà pẹ̀lú rẹ ẹ̀tàn ní bẹ́ẹ̀ o olórí ń tàn yín ni o tẹ́ ẹ torí ìwà òjijì tó lórí gbédè yìí tẹ́ ẹ kọ̀ tẹ́ ò mú omidan tuntun jọ àjọ̀dún omidan tẹ́ ẹ mú lórí tuntun kí ìgbà tẹ́ finá sórí òrùlé sùn ni kẹfẹ gbọ́ lẹ́yìn tá a bá ṣe ọdún tán olórí yóò padà síwá àwọn tí wọ́n ń wù bẹ́ẹ̀ bá ṣọ́ra ẹ̀ẹ́rù kẹ̀ẹ́gùn kábíyèsí ẹ má bínú pé mo sọ ọdún ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ má bínú ẹ̀jẹ̀ ẹ mọ́ bínú àmọ́ ẹ lè ju lọ́sán lọ́jọ́ bí ìgbàlẹ̀ báyìí lọ tó wáá da káwọn aráàlú ọmọ wa bí wá pé àrùn wo lọ́ba kó tí wọ́n fi gbẹ báyìí èmi ò sọ jù báwọn lọ ẹ yá tètè yá ronú jinlẹ̀ o kábíyèsí n ò kọ́ inú tó ẹ ṣe o kó lè tùbà tùṣẹ ọ̀rọ̀ tẹ́ fi lọ mí ní o. èmi mọ̀ pé olórí ń bímọ ni bá a bá sọdún tán pẹ́rẹ́ gbogbo wa tẹ lólórí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wù yóò pati tí ò ní wù kankan mọ́ yóò sì bẹ̀rẹ̀ wà tìlú ẹ mọ̀ ẹ má lé mi mo wí o ìmọ̀ràn ni o wọ́n ní ojú inú lè jù ń wò bí mo ṣe rí gan bí mo ṣe ṣàlàyé fún yín ẹ dẹ́rò inú yẹn ìgbà tó bá yẹ ni ló yẹ ká dáṣọ ẹ mọ yàgbàdo sẹ́yìn àpẹẹrẹ. mo rí pé gbogbo ẹ ti ń jọra wọn díẹ̀ díẹ̀ wá mo ní pé kò sí ohun tó máa ṣe é láàfin mímí kan ò lè yọ ọ. adégòkè àgbẹ̀kẹ́ kí ni kí adé ìwọ àtẹ́ta ni kí ló dé kí ni gbogbo ìdọ̀tí yìí ládùúrú gbogbo obìnrin tó wà nínú ìlú yìí àti ẹrú mi adẹrú dégòkè àgbẹ̀tẹ́ kiri ee má má jẹ lóko èèyàn lọ́rùn àgbẹ̀tẹ́ má jẹ lóko èèyàn lọ́rùn sórí odò tó fẹ́ kẹtẹ̀ bọ̀ yóò mi ọ́ yóò mi ọ́ wọ́n kàn sílẹ̀ rẹ̀ bí o adílá ọjọ́ bá ti rí ẹ̀pẹ̀ lọ́mọ mi ah, ọjọ́ bá rí ẹ̀pẹ̀ lọ́mọ mi adégòkè èdè ni àbẹ́kù ìyá mi mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ. o nífẹ̀ẹ́ rẹ ládùúgbò gbogbo ọmọge tí ń bẹ nínú ìlú yìí ò rí kan mọ́ àfẹ́rù mi alóbìkì kò lè ṣeé ṣe o bọ́ kò lè ṣeé ṣe. mi bá ilé tí ó rí ẹ nínú ẹ̀gbin àti ìdọ̀tí ah! Ah! ilé ó ga jù ọ lọ. ẹ wò ìyá mi eh. ìdókòwò wà rẹ kò dẹ̀ sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ẹ wọ́ wọ́ wọ́ wọ́ lọ fẹjọ́ rẹ sùn bàbá ẹ mọ́ lọ fẹjọ́ rẹ sùn kábíyèsí ilé yìí ò ní tèmi rẹ o ilé yìí ò ní tèmi rẹ. kábíyèsí ipò tí mo bá ààrẹ mọ àti àgbékẹ́kọ̀ọ́ tẹ́ lọ́rùn ààrẹ ah, ah. mọ àtàgbékẹ́ kí mo bá wọn kọ́ kò tẹ́ lọ́rùn rárá mo sì á sọ fárẹ̀ mọ́ pé ààrẹ ah, mọ mi ní mi ì fẹ́ ó sì ń ṣe báyìí bẹ́ẹ̀ ló ń fọpọ́ ṣọpẹ́ ló ń fẹsẹ̀ jọlẹ̀ ló ń ṣe bákan ló ń ṣe bákan. ó ń fẹsẹ̀ jọlẹ̀ wájú rẹ̀. bẹ́ẹ̀ ni ni mo ṣe ní wá fẹjọ́ sùn yín o torí pé ọjọ́ kíjọ́ tí n bá tún bá rẹ̀ mọ́ àti àgbékẹ́ níbi ìṣe báwọn yẹn kábíyèsí kábíyèsí ẹ gbàgbọ́ láàfin o ẹ padà mọ́ o ẹ pé o torí ọ̀rọ̀ yóò yé mi ẹ jọ kábíyèsí kí ni ìpàdé ọlọ́jọ́ àtàsíwìn gan-an ládùúrò omi dán nínú ìlú bẹ́ẹ̀ ni o. ó dáa kò burú olórí ẹ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí lẹ́jọ́ fi ń gàgbọ́n o ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí wọ́n fẹ́ kó o ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù sùúrù ó jèrè ó béèrè pé kí nìdí kí nìdí. ọ̀yẹ̀rẹ̀ àbùkù tó ń wò ó hmm. kì í wálẹ̀ ní méjì káàkiri o àwọn ọlọ́lá ló gbajúmọ̀ lù ú olóòkọ làbùkù mọ́ wá káàkiri àbọ̀mọ̀ ni mo fi sọ pé èèyàn kan kì í gbọ́ wuyewuye láàfin hmm. ṣé wàá rí ọ̀rọ̀ náà ń ṣe mí kàyéfì o torí èmi rí rí i pé ewu téèyàn ò bá ní jẹ èèyàn kan kì í fi irun mú o. ẹ ṣé o. pẹ̀ládúró àwọn obìnrin tí wásáàfin yìí ti mọ́ rí. ẹ gbà mí o. tó ṣe pé nígbà míì èmi ò yọ wọlé nígbà wọn bá ń lọ ń dàjí <laughs> tí ó ti sáré jí wọn tí ò ní mọ̀ pé òun ò bá mi bí mo ti ń gbàdúrà sí Olódùmarè tèmi. ẹ gbà mí o wá jẹ́ pé. àgbékẹ́. àgbékẹ́. àgbékẹ́. ẹ ó dà kò burú bọ́rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ olórí ìjọ tó o bá ti rí wọn báyìí kò sì mú àwọn méjèèjì kìsì kí mo wí ó mú wọn kìsì mọ́ mú wọn bọ̀ wájú mi bàbá déwájú mi ìwọ̀n rí lọ́bẹ̀ẹ́ tán ewu arọ wọn ó ṣàlàyé fún mi. ọgbọ́ òun ò fẹ́ ọ fáriwo òun ò fẹ́ ọ fúnjà mọ́ sì bẹ́ni kankan jẹ́ àrẹ̀mọ náà yìí sọmọ kékeré mọ́. àwọn àrẹ̀mọ kọjá nínà àrẹ̀mọ kọjá nínà kàbíyèsí àrẹ̀mọ kọjá nínà bọ́wọ́ mi ò ka ìdè yín mọ́. lóòótọ́ wọ ló bí àwọn dákun dákun ọ̀gbìn sórí ló ṣe àyà mi ó jèrè pẹ̀lẹ́ bá ń sọ fún lórí òun mo ní ó wọlé o. ẹ kú jókòó ẹ̀yin ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi àbẹ̀bí èmi ló wá ń sẹ́nu lé látọ̀ọ̀rọ̀ tó sì jáde. ẹ dákun ẹ mọ obìnrin ó sáré palẹ̀mọ́ iṣẹ́ tí ìyá mi rán mi lẹ́kọ̀ọ́ tó di o iná mo ra àwọn ìyá wa yìí. kò burú. ṣé máa ibo mi wá. wọ́n ṣe ìyọnu. Ah, omi bíi ti bò mhm. ó ṣeun ọ̀rẹ́ mi bó ti múra àjọ̀dún omidan tí ń bọ̀ lọ́nà yìí ah. ń gbáradì ilé ọ wọ́n ṣe lójú wa rí ilé tó sì ti kàn áyì agbìyànjú agbára wa bẹ́ẹ̀ bá mọ ipa tí ìyá mi ti ń kó lórí àjọ̀dún mi lọ́dún bọ̀ yìí kì í ṣe kékeré rárá ah. kódà wọ́n ti sanwó mi sínú ẹgbẹ́ oníkókóró. Ah, ah, ọmọ sí ìwọ lọmọ rán mi létí owó àjọ̀dún wọ́n ti kó tèmi náà fún mi mọ́ kó lè ní mọ́ gbàgbé. irú gbàgbé wo ni yóò ṣe ọba ọ̀hún. ẹ dákun àárọ̀ lọ́jà ẹjọ́ tètè mú lọ. dákun lọ o ọ̀dà mọ́ pẹ̀ bó bá dìrọ̀ lẹ́yìn ìyá lẹ́yìn wà bẹ̀rẹ̀ bóyá o ti mọ̀ sí. kí mi náà lọ bá mi. tètè lọ ọmọ pé wọ́n púpọ̀ lọ́wọ́ ìyá rẹ̀. àgbékẹ́. rẹmọ kí ni ìtumọ̀ gbogbo eléyìí ó sì wà lórí ìkúnlẹ̀ látàárọ̀ mo yóò dìde wò dáhùn n tó bá ṣẹlẹ̀ ni kò jẹ́ ń gbọ́. àrẹ̀mọ láti ìjọ́ tí olórí ti rí wa papọ̀ láàfin wọn jẹ́ ń fẹ̀dọ̀ lórí òróró mọ́ ọ ẹ wo gbogbo nǹkan lólórí fi ń ni mí lára láàfin ká gbà pé ilé ọlá òun mi àbí bẹ́ẹ̀ ni. àgbékẹ́ kò sẹ́ni tílé ọlá òun kò dẹ̀ sẹ́ni tó máa sọ wípé kó yóò ń kọ ọlá ah. ẹlẹ́dàá ẹ̀ ò ní kọ ọlá ah, kò sórí tẹ́lẹ́dùn àdá tí ò dá dáadáa ah. eh, lọ́rọ̀ kan ìyá mi ní ẹ láàláàfin eh, èyí tó kù lẹ́fẹ̀ẹ́ yìí sọ́gbọ́ fi gbogbo ẹ̀ dànù. àrẹ̀mọ́ ṣé tèmi ò tó wá tún bàjẹ́ sí báyà kí ni èmi kí ah, wá bàjẹ́ pọ̀. Uh. olórí mọ́rin oyè. kábíyèsí. ó jèrè. kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin ìwọ àtàwọn ẹrúbìnrin mi. Ah, kábíyèsí. irú ìbéèrè wo ni. ohun tí ń bá bí ọ̀nà dá lóhùn. Ah, ẹrú yín làwọn olórí lèmi owó lẹ fi rà wọ́n. ó jèrè. tá ń bí ẹrú. èèyàn. èèyàn ló wo ni. ọkùnrin àtòbìnrin. ló bi hmm. wo lori? èèyàn. iru wo ni o. ọkùnrin to bi ki ní ìyàtọ̀ tí ń bẹ laarin ìwọ atawon mi. Ah, ah. ṣé wò ó mọ̀ pé bá a ti bẹ̀rù la bọ́mọ ẹlẹ́dàá rẹ̀ bá ọ ṣe ni orí àdó ló bá dò ṣe akègbè tó jẹ́ bàbá rẹ̀ omi náà fi pọn. àbọ̀ ọ̀mọ̀ èmi mọ̀rẹ́ rú owó mi mi rà wọ́n bí ọmọ mi àrẹ̀mọ̀ mi bá wá wò sùsùn tó ní nínú ẹrú mi tí mo kówó mi rà lòun èèṣà ya. Mm dúró Tani ta ni mí tí wọ́n sọ pé rárá o èèyàn lọ́bì ó ti di dandan bí tífi ọmọ mi bá wà nífẹ̀ẹ́ mi gbọ́dọ̀ wà. kábíyèsí báyọ̀ mo bá tiẹ̀ máa múyàwó àwọn ọmọ ọlọ́lá àwọn ọmọ olóyè àwọn èèyàn àwọn ọmọ èèyàn jankan-jankan. ìwọ̀n tá a fi ń bàlújẹ́ náà nù ọmọ lọ́wọ́ kó sọ̀rọ̀ lọ́wọ́ kọ́mọ tòṣì ó sọ̀rọ̀ olóṣì. ìwé ewu òṣùṣù pé á ah, ilé tí ń bẹ yi yìí o àmàrọ́ lọ́la kọ́kọ́ nìgbé ń bẹ̀ kò sí mówó rẹ̀ bóyá ọmọ obìnrin fi ta ọ lọ rẹ àbọ́mọkùnrin lọ́ọ́ fẹ́ yàwó ń bẹ̀ ká gbèdéle òun lárugẹ ẹ ní í ṣe bó bá ṣe pé ọmọ tí mo bí àrẹ̀mọ mi wá wò ṣùṣù pé inú ẹrú mi tí mo fowó mi rà tí ò nírètí pé jọ́kọ̀ lòun ò kọ́ lóko ẹrú lòun ò tẹ́ ó di kí n fàṣẹ mi sí. àbọ̀rọ̀ mi ò yí ọ́ àábí ọba ní ìkan ṣoṣo lọ́ba tí ò ní pẹ́ méjì láàrin ìlú ọlọ́rì ẹ wọ́n wọ́n bí olórí náà ni ṣùgbọ́n olórí lè pé mẹ́wàá ó sì lè pé méjìlá torí pé yàtọ̀ ti ń bẹ láàrin rẹ̀ ni nkírun tó bá fẹ́ ni wọ́n bá fẹ́ tó bá mú déwájú mi fẹ́ni tó wọ́n fẹ́ ni bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe. kábíyèsí. bẹ́ẹ̀ ni. ẹ fọwọ́ sí. nígbà wọn fẹ́ ọ̀tá ló yàn án fún mi. ẹ fọwọ́ sí. lẹ́gbẹ́ Olódùmarè. ẹ fàṣẹ sí. dákẹ́ ẹnu rẹ. mo ní bá a ti bẹ́ẹ̀ mú ńlá bọ́ mọ́. lásán máa ń sábà níwájú mi ẹ jẹ́ kí wọ́n ṣòro tán bá fẹ́. ibi tọ́mọ mi bá ti fì sí ni wọ́n fì sí òkè ní òwò ni ọmọ àgbọ̀nà. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí. ẹ̀yin arẹwà mo pàdé lọ́nà wẹ́rẹ́ yìí. bóyá àjíire bí àdùkẹ́ bóyá ọ̀rọ̀ mi kì í mọ̀ ṣeré mo nífẹ̀ẹ́ rẹ gidi ni dákun wá tíjọ́ ìsìn tí ń dààmú lórí ọ̀rọ̀ rẹ. ǹjẹ́ ọmọ nǹkan náà tó dé ó sì mọ tẹ̀lé mi káàkiri ìlú yóò máa ṣe tótó tótó kí ló dé. àbẹ̀yọ̀ bá ga jùgbà mi bọ ìṣòro ló máa ń fà ní ayé yẹn. Ah. ṣé bó ti rí un dájú ni dọ́rọ̀ tó jẹ nílé ìtọ́jú ara rẹ̀ débi pé yóò tọ́jú obìnrin. ẹ wo bó ti tó bó bá jiyàn gidi ni tí ò ti níyàwó ńlé ọmọ iye ọdún tó fi fádùn ni ọlọ́ọ̀mà dùn ni. ẹ̀nà tó yẹn lọ́nà ṣe ń bá wèrè káàkiri kí èèyàn bá ga jù ń gbà mí máa ń sọ lọ náà nìyẹn ìṣòro ni máa ń dákúnlé ayé yẹn kódà. òun ẹni ó ah, mi mo mọ̀ pé gbogbo yín lẹ ti gbọ́ sí ọjọ́ tí wọ́n dá fún àjọ̀dún omidan tọdún yìí ah sẹ́rí ń gbà mo gbọ́ sí nínú mi ń dùn sìn ah ó láti jẹ́ pé elédùà fúnra rẹ̀ òun ló ta àwọn tí wọ́n mú ọjọ́ náà òun ló ta wọ́n lọ́pọlọ o. bẹ́ẹ̀ ni o sẹ́ẹ̀rẹ́ ìta ṣe kẹ́yìn ni sẹ́ẹ̀rí bó ṣe dùn tó lárinrin tó. ah, ah! ó lárinrin gidi. ẹ sinmi ẹnu hmm. ẹ sinmi ẹnu ọ̀rọ̀ ọdún omidan iná lẹ sọ látòwúrọ̀ àná títí dalẹ́ kí ló dé ẹ sì jẹ́ ká retí gbọ́rọ̀ ẹ̀sẹ̀ wá rí ọdún omidan tọdún yìí àjọṣe ni lóòótọ́ a lọ sí ìtọ́sẹ̀ kẹ́yìn ṣùgbọ́n eléyìí àjọṣe ni. elédùn ó gbà fún gbogbo wa. àjọkẹ́ ọ̀sẹ̀ mẹ́dọ̀ bí o bá ń ṣe ń torí ara àbúrò ìyá mi tí ò yá ni lọ́yìn ìgbà tó ṣe àjọ̀dún omidan ah, ọdún mi pé mi ò bá wọn kópa ṣùgbọ́n ọdún yìí bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ á jọ ṣe ni gbélédù àbámọ ṣe kó wá jẹ èmi lọ́bọ̀ mu. ọ iye tanra rẹ ọ iye tanra rẹ dákun bóun kábíyèsí ò ti rírù mi tí ó wà nírù rẹ lọ́kàn ajáyé gbéra rẹ jẹ sí ayan. ọ má yà sọ mọ́ra rẹ la bọ́ ọba ilé yá ọ̀sẹ̀ sínú. ẹ dúró ẹ dúró ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ má bára yín jà. Ah ṣé kábíyèsí tí ò wá sọ pé nǹkan tó dáa kò wọ́n òun ṣé tiwájú yìí la fẹ́ sọ ni. <laughs> àbí tẹ̀yìn tó wà nígbà yìí sóun lẹ fẹ́ sọ ni ẹ mọ̀ lẹ bára yín jà ṣé ọba ó wàá rí irú èmi <laughs> kò wà ní mẹ́mi ìwọ tó jẹ́ pé orí fọ̀kì àfọ̀kì àbí ẹrù olè ni ó wàá gbé ọ̀rí wájú tèmi ó wà níwọ̀ntúnwọ̀nsì tó bá wà lọ wẹ̀yìn náà ọ rí i pé kò pọ̀ jù rárá ọ̀rú èmi báyìí lọ́bọ̀ ó mú un ṣe irú wọ̀. kò sí wàhálà ọdún yìí ó jọ sójú gbogbo wa ni. ẹ wo ẹ wo ẹ fúnra yín lọ́rọ̀ sọ èmi sáà mọ̀ pé ní àjọ̀dún omidan tọdún yìí èmi ń kábíyèsí ò mọ̀ hmm. kẹ́ tètè gbà fúnra yín hmm. ṣé ń gbọ́ mi báyìí ọba ò lè rírù mí ńlẹ̀ kó lóun ò réèyàn hmm. ọ̀rọ̀ tèmi kò ní wàhálà nínú mo ti yege. kò sí wàhálà mm. àjọ̀dún omidan yìí yóò jọ sojú gbogbo wa ni kò sí wàhàlà. àwa péré gédé àfi gbọ̀rọ̀ jọka ẹ̀wí fara kẹ̀wí fẹ́ pípa àjọ̀dún omidan dé. Ah! Ah! ẹ̀yin omidan wá. kára ó lé o kára ó lé o. bàbá mẹ́rì. mẹ́rì tì. èmi ọmọ rí ti. èmi ọmọ mọ mọ mẹ́rì mẹ́rì yóò mọ̀ dá fún yín. àṣẹ àṣẹ. ojú òní tì yín. àṣẹ. ẹ ní ṣìṣe. àṣẹ. ẹ ní tẹjú rẹ̀ mọ́lẹ̀. àṣẹ wa. gbogbo ń tẹ́ ẹ bá ń ṣe ni ọmọ ọ̀dà. ẹ kú ẹ̀tọ́ òlu. ẹ àṣẹ ó ti yé mi ó ti yé mi ẹyìn n tá a mm. jọ sọ àdéhùn wa sì wà ń bẹ tí n bá ti ń bóde n ó fò. mary kábíyèsí lọjà tí gbogbo wa ń ná bá a bá ti wá dójú ọjà bí ajé bá ti wá mm, àpò tiẹ̀ náà. Ah, eh, yóò ṣe é ṣe fún yín ṣe rí àpò sátámù ráyè máa gbẹ àpò yóò ní gbẹ. mẹ́rin mẹ́rin. Ah, orí yé gbóhùn mi dá. Ah, agbóhùn ẹ agbóhùn ẹ ohun ọ̀hún gan kò ṣe é má gbọ́. ọmọ Yorùbá o tọ́ba ọba ti fi ikú pa mí o mo ṣe máa bọ́ bàdé gà ọmọ Yorùbá o. ẹ̀gbọ́n òjò hmm? hmm? ṣé bá a sì máa wò náà rẹ̀ bàbá abú yìí ajíròba àlọ́ agbélú ajé yìí ó sì wá sínú ìlú wa yìí ó sì wá ń báyàwó yìí o. ṣé èyí wọn ajíròba náà ajíròba ò tí ì dẹ̀yìn lẹ́yìn àmọ̀pé náà. kò tí ì dẹ̀yìn o ó sì ń wá àmọ́ ìyàwó yín ò lójú o ìyàwó yín máa ń tutọ́ sí lójú ni o àmọ́ bàbá àbú yìí ni ò dẹ̀yìn lẹ́yìn ìyàwó yín. tí ayé bá ń ṣe ajé rọba sọ́dọ̀ mi ló yẹ káyé ó ṣe é sí ni. Hmm. fẹ̀kàntẹ́lẹ̀ náà tí wọ́n bá ti fi hàn jẹ́ ajírọ̀bá náà ìṣòye ilẹ̀ yorùbá kì í àwọn oyè àgbélẹ̀rọ ni àjẹnú ló mọ àwọn oyè wà tábà ti mọ̀ tún mọ́sì àti pàyà lóde gbogbo kínní kan ajírọ̀bá nǹkan kan àwọn oyè ń tọ́wọ̀ ẹ̀ bá dilẹ̀ ni. ó dà ajírọ̀bà tá à ń sọ yìí bí hmm. ìgbà wo gan ni ni ẹ̀yin ṣàkíyèsí pé ó máa ń ó máa ń wá sáàrin ìlú wa. Hmm. bí n bá ní ìwò pẹ̀lú àkíyèsí tí mo ṣe àbáwọn máa ń wá tó bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹta láàrin ọ̀sẹ̀. kí ni mo sọ wíwí oníṣẹ́ ni sọ̀mọ̀ pọ́wọ́ tó bá ti dilẹ̀ báyìí ń lè sùúlù ṣé ọkùnrin kùnrin á níṣẹ́ yóò máa tìlú agbólú ajé máa kò tí ẹ bẹ̀rù pé kò ń yọ ọlọ́nà káwọn àjọ̀nù ó pàdé ẹ̀ yóò máa wo obìnrin wálẹ̀ mẹ́ta láàárín ọ̀sẹ̀. eléyìí ibú ni àbáwọn. ọ̀dà hmm, àwọn tó láyé náà bá nǹkan lẹ́sẹ̀ lọ́nà kò sí ní tí ò lè ṣẹlẹ̀ sí tó ní mo ṣe wà yìí tí a bá sọ pé náà òun ò dà ojú ẹ̀ ni ẹ máa wò. wíwá tí màá ń wà hmm. òun àtàwọn wo ni ẹ máa jọ ń wá tó máa ń dá wà ní. òun nìkan ni máa ń dá wà. ẹ̀gbọ́n òjò múyàn lẹ́yìn wá sí tẹ́ ẹ bí tó máa ń dá wà ní. ó ti dá ó ti dá kò sí ìyá ọ̀nà. ẹ̀gbọ́n òjò bí ọ̀tí ẹ̀ dá wà bọ́n bá pọ̀ náà ní nǹkan tán lè fi wá sí. àyè ẹ ti yìí ń lẹ́ ẹ̀fí ilẹ̀ yóò gbòòràn ẹ̀ sẹ́ni gbogbo sí ẹ̀fẹ́ ìbá mi ṣe iná lẹ́gẹ̀rẹ́ ẹ o torí kó má bàjẹ́ fún mi lérè tẹ̀yìn ṣáì kò sì ní bàjẹ́ fẹ̀yìn náà nígbà tá a ti gbọ́ gbọ́n tá a fẹ́ gbọ́ ẹ̀yẹn fi ìfẹ́ ṣèkà tẹ́lẹ̀ ni hmm? bí mo ṣe wà ìkà tí mo mọ̀ ọ́ lé lọ́gbọ̀n tí mo bá ń finú robi síyàn ibi ó sì mọ̀ ṣẹlẹ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ah. àmọ́ torí kọ́lá gbẹ̀yìn ìjókòó babaláwo pé kàn ṣe máa ṣàgùn kan mo mọ nǹkan mo mọ tí mo lè ṣà táyà ajírọ́bù ó sì ló bàjẹ́ tán àmọ́ ẹ filẹ̀ ah. ní ìrìn ọ̀ ní ìrìn ọ̀ wà àtọmọ ti ń ṣe ìrìn ọ̀ kì í ṣe ní nǹkan kan lé báyìí o. ètò bẹ̀rù òbòdó òjò. Ah, ah, èmi èmi ni a máa ń pè ní kíní kan bẹ̀yìn jẹ́gẹ́jẹ́gẹ́. Ah. ìgbẹ́gùn àmọ́ ẹ̀yìn tèmi gan inú mi náà jẹ́gẹ́jẹ́gẹ́ ẹ̀yìn sì ọ ní àlejò àbá tá a bá pàdé lóde ẹ̀wọ̀n eh, eh. lọ jẹ́ ọ láhà eh, ẹ̀mú lọ́dà fún ọ lọ́dà fún ọ ọlọ́run tó tẹ̀ ìyá wa kábíyèsí ní kí n wá sọ fún yín pé kẹ́ máa bọ̀ gbogbo ìlú ti péjọ hmm. ah, ayé yín ti ṣòfò tẹ́ máa bọ̀. ayé rẹ̀ ṣòfò kó sì lọ ń bọ̀ èrè ṣòfò elépè. ìyá wa lérí ibú ó tún dé nù. ọlọ́sẹ̀ fẹ́ mọ̀ pé mo rẹwà ń bà nígbà tí wà ń bẹ̀ ẹ wọlé báyìí àwọn náà ti rí mi látọ̀ọ̀kan olórí dé o ayaba dé o arẹwà dé o. Huh. <laughs> kábíyèsí ní kí gbogbo ẹ̀yin ìlú o wọ́n ní kí gbogbo ẹ̀yin àlejò tẹ́ wá láti ìlú àmọ́nà náà ẹ̀yin kábíyèsí ní àsọdúnmọ́dún ní ṣàwọ̀ àsọdúnmọ́dún o àṣòròmorò ní ṣàwọ̀ àṣòròmorò bọ́dún bá dùn pèrègún máa ń máwọ̀ tutù bọ̀ wáyé ni àṣọ̀pọ̀ ọdún o kábíyèsí. ìwúre ló kàn báyìí kẹ wá wúre fún gbogbo ìlú ẹ kábíyèsí. gbogbo a kú ọdún. a sì kú àṣeyẹ inú yín ó dùn. àṣẹ. ara yóò yá gágá. àṣẹ ibi arapa báyìí là á bẹ́ òjòjò ní ṣòwò kó mọ̀nà jà ayé ò ní so ilókun lọ́rùn bí ẹran. ìlú yìí ò ní bàjẹ́. bí ìlú ajílété ò ti bàjẹ́ àbí ẹ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìlú àmọ́nà tí ibẹ̀ lágbègbè yìí ò ní bàjẹ́. gbogbo ẹ̀yin omidan pátápátá ọkọ tí ó ṣe bíi bàbá tí ó ṣe bíi ìyá lọ́lọ́run ó fún yín ẹ ní ṣubú dàánù ilé owó ilé ọrọ̀ ilé ẹ̀mí gúngùn ilé àlàáfíà lọ́lọ́run ó pèsè fún yín ìlú yìí ò ní bàjẹ́ yín olóyè kí yín o gbogbo ẹ̀yin baálé ìlú àmọ́nà mo mọ̀ kí yín àrẹ̀mọ mi mo kí ọ olórí mo mọ̀ kí wọn náà gbogbo ẹ̀yin onílù mo kí yín o ẹ ṣé ibi tá a wí ládé yìí o àwọn omidan rèé lápá ọ̀tún àwọn omidan kan rèé lápá àlàáfíà yìí ẹ̀yin tapá ọ̀tún yìí ẹ̀yin ni ẹ̀kọ́ ẹ̀kọ́ bòde ẹ̀rú bòde. ẹ̀rẹ̀ bòde. ẹ ṣeun. ẹ̀rẹ̀ bòrò ẹ̀wẹ̀ ká òní kòkòrò. mi ò jí ó omi ò jí ó àwọn ọmọ mi náà wáyé ìkan ń ṣe yí ìkan ń ṣe yí èèwọ̀ ni e, isu o isu o isu o isu o <laughs> eh, ẹ̀rí pàwọ̀ ọkùnrin eh, àwa náà ń bẹ lé fún yín isu o isu o ah, <laughs> kábíyèsí kábíyèsí ní báyìí kábíyèsí ní kẹ́yìn náà. eléyìí ọmọ ẹ̀dá kan òun náà ń ṣàjọyọ̀ ni ń ṣàjọyọ̀ ó sáré pé rò pọ̀ ó sì rí i pé wọ́n ń jó ààrẹ rẹ̀ mọ́ pọlọ díẹ̀ lọ. kábíyèsí tọ̀ ní tó máa ń kàn tá a bá ti ṣe gbogbo ètò yìí tán nígbà ayé àwọn baba ńlá yín wọ́n wàá dìde wọ́n rin òde ọlá lọ láàrin àwọn omidan àwọn baba ńlá yìí bó bá wù wọ́n wọ́n á mú méjì pọ́wù wọn wọn mẹ́yọ kan inú àwọn baba láì àti rí ìtọ́mú mẹ́fà rí nítorí gbogbo ìtí ọba bá ti gbẹ́sẹ̀ lé nínú dá àṣẹ ti gòónù wà á lè sọ o bóyá ẹ ṣe bí baba yín ti ń ṣe o àbí <laughs> bóyá kí ètò ó parí síbẹ̀. ètò parí ni. Ah! gbàdá kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. kábíyèsí. ee olórí. olórí mò ń bọ̀. ee kábíyèsí ń bọ̀ kábíyèsí ń bọ̀ kábíyèsí o ah. kábíyèsí o ẹ jèrè kábíyèsí o kábíyèsí o ọmọ àjànàkú èyí yàrá. bẹ́ẹ̀ni. ọmọ tí ẹyá bá bí. ẹyá ní ọjọ́. ọ̀dà lójú ẹyá ní ọjọ́. kábíyèsí kábíyèsí. bí ìbá wa lè ṣe bí àwọn bàbá mi ajẹ́pọ̀ mọ àlè ni mí. èyí ah, ọ̀dà. àbí ẹlẹ́pẹ̀ lọ́mọ àlè mi. èèwọ̀ èèwọ̀ èèwọ̀ èèwọ̀ èèwọ̀. èmi lọ́kọ oṣù èmi lọ́kọ àjẹ́. bẹ́ẹ̀ni. èmi mo nì èmi mo nìlú. bẹ́ẹ̀ ni. bóun mi mo lè tẹrú. bóun mi mo lè dẹrú sí. bẹ́ẹ̀ ni. àbí. àṣẹ lọ bá pa ọba ìdábàá. ẹ jèrè. <laughs> kábíyèsí. aláwọn ọmọ tó rẹwà lágbègbè. ẹ wọ́n pọ̀ wọ́n pọ̀. ojú gbogbo wọn náà ló ṣe ṣémṣém. àmọ́ ó ní má rèé bòrò màá wẹgbẹ́ òní kòkòrò. kábíyèsí n rè má ṣàyí mo fẹ́ lọ gbàwé ẹ̀kọ́. ìwọ yẹ kó mẹ. wọ́n ní ọ̀ṣun wọ́n ní ọ̀ṣun. ìwọ mo bọ̀ ẹ́. olórí ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù kó lórí. kábíyèsí ọdún. kábíyèsí kábíyèsí. ọlá mi lẹ́kan sí. Eh, kábíyèsí. ẹ mú. kábíyèsí kábíyèsí.

sí. ó fi mí sẹ̀ sí gbangba. Ah! Ah! adékòrò yóò dáa ládùúrù gbogbo ìlérí tèmi rẹ̀ jọ sí i tó yẹ kó wá ṣe báyìí fún mi. àgbẹ̀kẹ́ ó lè ṣàdúró eléyìí fún un tán ládùúrù gbogbo nǹkan tèmi rẹ̀ jọ sọ. Ah! Hmm. ṣùgbọ́n ìyá wa. Mm ṣe bẹ́yìn náà mọ̀ pé tí wọ́n bá ṣàjọ̀dún omidan dandan ni kí kábíyèsí múyàwó. ó dẹ̀ bí o mo bí o ṣe ló sì lérí mi ó ní láyé èèyàn lè nílò àdúrà obìnrin báyìí nílé wọn á tàwọn máa wojú obìnrin mi wọn ò lè mọ́bìn wọn ò ní mọ́bìn kankan àti bí n ṣe rí báyìí o. tó bá ṣe bẹ́ẹ̀ nìyẹn náà kú díẹ̀ káàkiri hmm, hmm. eh, síbẹ̀síbẹ̀ náà ìyá wa hmm? olùrànlọ́wọ́ ni wọ́n fún yín káyé ò mọ̀ sí ọ. àgbẹ̀kẹ́ ah. àná ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa. elétò ní ọ ọ̀rọ̀ lọ́wọ́ ní ibú ọ lọ fún ọ. ṣé mo sọ fún ọ pé ẹrù adégunrin ò wúwo jù fún un láti gbé mi àbí àjàgà rẹ̀ ò ń wọ̀ ọ lọ́rùn. wo sọ́ra rẹ o sọ́ra rẹ sọ́ra rẹ torí ohun tí kábíyèsí ṣe ń dùn mí ń dùn mí ń dùn mí tómi ara tẹ̀jẹ́ ara mi ni o. Hm. ẹ wá kí wàá ní ṣíṣe báyìí ara yín mọ́. kí ni. ò ń béèrè pé kí ni. bẹ́ẹ̀ ni. sọ wá dábò ṣe dá mi dúró láti bí wákàtí kan tó ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ àti ẹ̀tún wá rẹ́rìn sí kò tí ẹ̀tún lè fẹ̀yìn sí yẹn sọ́mọ̀ púpọ̀ lọ jẹ̀bi mi ni o ò mẹ̀tọ́ àbí ó yá ṣe ohun tó yẹ kó ṣe ṣé kò yẹ ọbẹ̀ mi pé o ti dá mi dúró. ṣé wákàtí kan lè ṣì dúró ẹ ṣì dúró wákàtí méjìlá ẹ wá ní ṣé mi ò mẹ́tọ̀ pé mo dá yín dúró. ẹ̀dùn kí lè tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. <laughs> ṣé ìlérí tẹ́ ṣe fún mi nìyẹn gbogbo ohun tẹ́ ṣe fún mi kò sí ìtẹ̀múṣẹ nínú gbogbo ẹ̀ ṣé dáa. ẹ bẹ́ẹ̀ la bí ni kì í wá ṣèbínú ló fi béèrè ọ̀rọ̀ ah, ah, ṣé èèyàn bẹ́ẹ̀ lè mi hmm. ọwọ́ mi kọ́ ló wà mi kọ́ mo fa gbogbo ohun tó ṣẹlẹ̀. táwa ni. olórí burúkú àrẹ̀mọ ọmọ kábíyèsí òun ló fa gbogbo rádaràda tí ń ṣẹlẹ̀ yìí ká lè mímọ̀ pé bí n bá bá sọ̀rọ̀ kò ní jẹ tọ́ mi ni pé kó gbọ́ràn sí mi lẹ́nu tí mo ní ó ṣe kó ṣe ni bá ti fògùn bá sọ̀rọ̀ hmm. ó tọ́ ni òun ló fẹ́ fa àrífín àti ìdọ̀tí àti ìdójútì lọ láàrin èmi àti wọ èèyàn ló wá fà tó fi wá dá mi dúró bẹ́ẹ̀ ṣebí òórì mi ni ó sì béèrè pé kí ló fa ohun tẹ́ ẹ ṣe o n mọ bí mi àti ẹ ṣe jẹ. báwo lè ṣe jẹ ẹ ti lù mí jìbìtì ara kí lè ṣe fún mi tán nǹkan tó wà láàrin wa náà nìyẹn kò dẹ̀ sí nǹkan kan láàrin wa mọ́ ẹ má wà mí wá mọ́ ẹ má wà mí wá mo sọ fún yín yẹn ìjọ tẹ bá ti wá mi wá ohun tójú yín bá rí kẹ fara mọ́. farabalẹ̀ kí mi má wá wọ wá mọ́. bẹ́ẹ̀ni. ó mọ̀ pé olóyè ló ń bá sọ̀rọ̀ ṣá èmi ajírọ́ba ló ń bá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ajírọ́ba bí ọba abòmí kí ni ń ṣe ẹ gan ah, ah. ẹ má fọ ọkọ mi o n ó gbà yín létí ẹ bá ti fọwọ́ kọ́ mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín má gbà yín létí ẹ má wà nígbà mọ́ o mo sọ fún yín nìyẹn ẹyẹ bọlá di ọ olówó yín ò lè dọlọ́run sẹ́ o. ká kí o máa ń ṣe pé bóyá mo máa fi orí ẹ̀yìn ọmọ yóò lóun ò fi ọwọ́ rọ́ mi mú mo máa ríra mi o. Ah. àrẹ̀mọ ló fi dá ilẹ̀. ẹ má fọlá jí àwọn kí wàá ní ìhàlẹ̀ tiẹ̀ gan kí ní ìhàlẹ̀ tiẹ̀ níwọ̀n tó ti gbádùn mi tó ti mọ bí mo ṣe dùn tó ṣé wọ́n wá lè tè mí lẹ́nu wo àgọ́ mi ti dájú yẹn rẹ kò síbi tó ń lọ èmi ò tún padà wá èmi mo wí bẹ́ẹ̀ ẹ̀rọ ìràn o mo tún dé tán. kí ló fẹ́ kí n ṣe báyìí nígbà tó o dé ní ìsìn school bẹ̀rẹ̀ sí ní bẹ̀mí èmi rò pé ó ní n tó rò tó fi kẹ́rù lọ́ngbà náà ni kò sì sẹ́bẹ̀ tí mi ìbẹ̀ ọtán náà yìí bínú sí ọ tí n bá bínú sí ọ bó ṣe wọlé ìníjẹ́ ojókòó àbí ṣé bí ní iná lájọ wà tó dédé dìde lọ́sàn-án kan òru kan tó kó gbogbo ẹrù tó lò lọ mo sì bẹ̀ ọ́ tó mo kéékèèké mo yán yán yán mo bẹ̀ ọ́ òní àfi ńlá àfi jẹ́ kó lọ ó wá lọ ní ìsìn ìtaní máa ń lé ọmọ wálé ébò náà ló lé ọ wálé ní ìsìn kí ló fẹ́ kí n ṣe gangan báyìí kí ló fẹ́ kí n ṣe. ẹ sàmọ́ bínú sí mi má lè mi tí màá ṣe olórí burúkú àti rọ̀bà wálé mi bólóògù ló tiẹ̀ lò fún mi kò yé mi bá lè mi àti wípé gbogbo ìlérí tó ṣe fún mi kò sí ní tó múṣẹ nínú gbogbo rẹ̀ má lè mi ẹ ṣàmọ bínú sí mi ẹ mọ bínú. <clears throat> ìlérí sá ìlérí lọ́dọ̀ ọkùnrin sóbìnrin yá gbé yòówù sẹ́gbẹ̀ kò tẹ̀ sí ní tọ́kàn mi ìwọ lọmọ tó o bá dọ̀dọ̀ ẹ̀ àtiwáwí náà ó wá ń sọ̀rọ̀ oògùn ó lóògùn fún ọ. a jẹ́ pé ìwọ jókòó síbi tí èmi fi wọ́ sínú ilé tó jókòó lẹ́ẹ̀dẹ̀ yìí. níbo ni ajírọ́bà ó ti rí ọ débi tí ó fi lògùn fún ọ. àmọ́ ńgbà náà fúlẹ́ńgé fúlẹ́ńgé rẹ pọ̀ bọ́ọ̀ ṣe ń yọ ní ìlọ́ ń yọ ọlọ́run bọ́ọ̀ ṣe ń yọ ní ìlọ́ ń yọ ọlọ́run ọmọ tó bá dáa ní ọ̀pọ̀ ara ẹ̀ gbogbo òlérí tó ṣe fún ọ kò mú ọsẹ kò lè mú ọsẹ ẹ káwá gbé yìí ọsẹ gbẹgbẹ káwá wò pé bó o ṣe díì ní ìsìn tó wá bẹ̀ mí káwá lèmi wá gbọ́ bí òpònú afọ́fúngbé máyírádà tí ìfẹ́ tó ti rúbò mí lójú tèmi ọ̀lọ́pọlọ mọ́ mo wá ní kó kẹ́rù padà sí i àwọn aráàlú tí wọ́n ti mọ̀ pé o ti kú òun léyìí tó ti kúrò lẹ́dẹ̀ẹ́ tó dé lọ tó bá dédé rí i pé o ti padà ojú kí ló fẹ́ kán máa fi wò mí. Oh, baálé mi baálé mi ẹ má má ọ̀rọ̀ tí wọ́n eh, mi oníkálukú àbìtì ẹ lára hmm. baálé mi tí ẹ bá mọ ohun tó ń jọ ẹlòmíì lábẹ́ aṣọ káà fi sẹ́nu ká dákẹ́ wálé mi ẹ hmm. ṣáàjọ ẹ foríjì mi. ó ṣe ẹ̀rí èmi ò ráyè lọ́ máa yẹ tó ń jó yàn wò ìwọ ló ní rìnkùnrin tí mo ń rìn káàkiri tó máa ń tí ń jó àwọn èèyàn ní tó máa ń jó wọn ń jó wọn sápò ara wọn èmi ò ráyè mọ́ rìn kiri. kò sí wàhálà ó kàn jẹ́ pé mo ti pinnu lọ́kàn mi ni kí gbogbo ibi tí wọ́n bá ti kí wọn kó dàrọ̀ kò wù mí kí n débẹ̀ pé ká lẹ́mú. Ah! bọ́lẹ̀ mi bọ́lẹ̀ mi bọ́lẹ̀ mi ẹ ṣàánú mi bọ́lẹ̀ mi ẹ ṣàánú mi ẹ má wariwo ọjà bọ́lẹ̀ mi mi ní ẹ wo bọ́lẹ̀ ìwé mi ẹ wo ti fẹ́ tó wà láàrin èmi àti yín ẹ wo ti fàyàlúyà èmi àti yín bọ́lẹ̀ mi bí bọ̀bọ̀ fún yín bọ́lẹ̀ mi mo bọ́ láfíà bọ́lẹ̀ mi ẹ foríjì mi ẹ dákun ìmẹ̀gbà mi tọwọ́ tẹsẹ̀. ẹ ǹjẹ́ ká kọ́kọ́ mú báyìí náà dúró náà à fẹ́ kò mí nù ni ká kọ́kọ́ mú báyìí tó o máa fi kó mi bí mo fọlọ́ ń bẹ̀ ọ́ má pè mí baálé mi mọ́ má pè mí má fi baálé mi sínú ó lè má pè baálé mi àtijọ́ má pè mí baálé mi tó gbọ́ èmi àti ọ̀ṣẹ́ lọ́kọ́ láyà mọ́ jọ́tọ̀ ti jáde nù lé ìfẹ́ ń tẹ̀lé ọ lẹ́yìn lélẹ́lẹ́lẹ́ mọ̀ pé kọ̀ dáhùn ìfẹ́ ń tẹ̀lé ọ lọ ìfẹ́ ti bá ọ kó nù lé ìyẹn náà dúró lẹ́gbẹ̀ẹ́ kan. tí wọ́n rí i ọ padà wá tó bá di ọjọ́ ọjà ọjà jàre. Ah. ìgbà tó bá yẹ ni ló yẹ ká dáṣọ ẹ ṣàánú mi ọjọ́ ọjà ah, lè ní egboro mi. Dèbànkẹ́ Dèbànkẹ́ kí ló tún dé kí ló dé kí ló dé. Dèbànkẹ́ agbó tí mo ní kó o mu ṣó o mú mi. Kò ṣiṣẹ́. Agbó tó ń ṣiṣẹ́ nì. Kò ṣiṣẹ́. Ó ń ṣiṣẹ́. ha má ṣe bẹ́ẹ̀. Ó dájá. Mi ò mọ bó ṣe ṣe mí. Tí gbogbo bá ṣe mí bá mi tọ́jú Adúkẹ́ tọ́jú ọmọ. Má sọ yẹn, má sọ yẹn, má sọ yẹn kí n tọ́jú Adúkẹ́ bí bá wo. Ojú mẹ́rin ló bí ọmọ yẹn, ojú mẹ́rin náà ló dẹ̀ wo. Ó dáa, ó dáa, jẹ́ kí n tún gbé mi wá. Débànkẹ́ Débànkẹ́ ìrọ̀ o níṣẹ́ o níṣẹ́ yẹn fẹ́ mi o yẹ mo gbẹ mo ti kú mo ti kú ẹ ọ̀rọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀ bá bọ̀. kábíyèsí ń kọ́ ṣàlàáfíà àdópẹ́ lọ́wọ́ ọlọ́ ah, láti yànrin àgbólú ajé ẹ bá ṣètìrán ní sinmi. ẹ̀yin tẹ̀yìn wá wá sílùú àgbólú ajé lójoojúmọ́ ayé nǹkan ṣé wàá yìí dà. ìyálóde àtijẹ́ àti mú ọ̀jọ̀jọ̀ ni. ọlọ́run yóò wá. Ah, àṣẹ o ìyá mi. ọlọ́run tẹ̀ ti yóò wá ah. ó ti yóò yín nígbà tẹ̀ ti <laughs> tẹ́tí dáná ọba ọlọ́run tí yóò yí. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́ àdúpẹ́ ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀ lọ ọlá yín náà ni. ọlá ọlọ́run ni ọlá ọlọ́run ni ọlá ọlọ́run ni ká má fọ̀rọ̀ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ kábíyèsí ló rán mi sí yín o ó ní pé kẹ́ ẹ fojú kan òun léni bẹ́ẹ̀ bá ilé wá léni ní kùtù àyè láàárọ̀ ọ̀la kẹ́ ẹ fojú bá wọn. ṣé ò sí. kí kí kí lèmi ṣe wá lè bọ̀ ilé mọ́ àná sànà àná ló ránṣẹ́ pàná ẹ̀ ìṣe ń wà máa tú di kòkò yẹn wò ni kábíyèsí ni ẹ fojú bá wọn. kò burú ẹ bá mi wí fún kábíyèsí ẹ bá ń sọ wọn ẹ pé tọ́ tó bá di láfẹ̀mọ́jú kùtù àì lọ́la lọ́la èmi ni wọ́n kọ́kọ́ rí. ọ̀dà ẹ láàárọ̀ wọ́n jíṣẹ́ ọ̀dà ẹ láàárọ̀ ọ̀la o ẹ fojú kàn. ẹ jẹ́ kí wọ́n so oúnjẹ fún yín. <laughs> bàbá bẹ́ẹ̀ni èmi náà ti yóò bí ti jẹun mo bọ́ sọ́nà àti wípé pàápàá oúnjẹ tèmi ò bá lọ́dọ́ idán tó wù. tí n bá ti jẹun àárọ̀ báyìí ó tún dalẹ̀ tí n sì ti jẹ jẹ tàárọ̀ náà mo bọ́ sọ́nà yìí. ọ̀dà pọ́ńdóró. ẹ jẹ́ n tètè mọ́ lọ ẹ má ṣe yọnu ẹ má ṣe yọnu ẹ ẹ ṣe ọ̀dà. mi tó máa wá ṣe ah. mhm. ga o ló Ah, yá wa o. Ah, ǹlẹ́ o ó kú sẹ́ o. ẹ ṣeun o ó dàbọ̀ o. máa ṣe kínní. ṣé kìí ṣe ìyàwó ajé ọba ló lọ. à ah, ní lọ́hùn ọ̀rí tó dẹ́dẹ́ tó kàn dúdú kí wàá ní kí olórí ìlú wa gan-an kí ni kó wọ̀. ó tọrọ ló sọ hmm. àfàìmọ̀ kó bá má di méjì láàrin ìlú wa yìí ayé tájú rọba gan jẹ gan ó rí pé olóyè gan ń nẹnu ọ̀rọ̀. mo ní sọ̀rọ̀ orí kò rí tímọ́tímọ́ kábíyèsí ní ẹnu wọn wá láti sọ̀rọ̀ hmm. àfi kí lóògùn máa kó wa yọ ni o. bẹ́ẹ̀ni o àfikún Ọlọ́run kó kó gbà wá o àárọ̀ lọjà dákun àwọn oníbàárà mi ò ní pẹ́ dé. bàbá mary ah ẹ ẹ wo mo yọ̀ǹda dé fìlà yín ẹ̀pẹ̀lẹ́ kábíyèsí àgbo jẹ yín dà kábíyèsí àgbo jẹ yín dà ẹ ti ń dàgbà ẹ ẹ dògbó ẹ wà gbó tòló tòló tòló ẹ ní gbó sáyé bí aṣọ. àṣẹ ẹ pẹ́ fún àwọn. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. ẹ pẹ́ lórí àpèrè bàbá yín. àṣẹ o àṣẹ ẹ ní bó sì kú ẹ fọ̀rọ̀ ẹlẹdọmọ ah bẹ́ẹ̀ bá lù yóò dùn bẹ́ẹ̀ fà yóò tóra wọn gbogbo igi tí elégédé bá fọwọ́ bà amọ̀dún rẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àná gbéra ńlẹ̀ níta lábọ̀ ń bọ̀. bẹ́ẹ̀ ni ọ̀ma ẹ ṣe ẹ ṣe ẹnu àgbàlẹ́ fi ṣàdúrà olódùmarè yóò jẹ́ kó tẹ́wọ́ gbà fún ọmọ aráyé yóò sì ṣẹ lórí mi bàbá. ẹ dákun ọmọ àdùkẹ́ olórí láàfin mi ṣé ọmọ àfábẹ́bí ni àbí ọmọ àfẹnubí ló jẹ́ sí yín. ẹ ṣé o ẹ pẹ́ fún wa. àṣẹ. èmi mo bí àdùkẹ́ lẹ́bí ọmọ bíbí inú mi ni òun púpọ̀ ló sì wà lọ́wọ́ mi àmọ́ ìyá rẹ̀ ti kú ìyá rẹ̀ ò sí mọ́ ràbàràbà ikú ìyá àdùkẹ́ ló sọ yín bí bí mo ṣe wà lónìí ah Adébánkẹ́ ọmọ alówó lódù bí ìyèrè ọmọ oníyàwó. bàbá hmm. ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣèbẹ́yìn náà lẹ wà láì tẹ wà láàyè. mo dúpẹ́ o mo dúpẹ́ o. lóòótọ́ ojú mẹ́rin ló bí àdùkẹ́ ṣùgbọ́n ojú méjì ló wò ó dàgbà gbogbo ìgbòkègbodò yín lórí àdùkẹ́ láti ìgbà ya rẹ̀ ti kú ọlọ́run sì bá yín tọmọ náà mọ́jú ọ̀rọ̀ yín tọ́pẹ́ jọpẹ́ lọ èmi ló yẹ kí n gbé àwọn olóyè mi àtàwọn ẹbí mi kí wọ́n wá sọ́dọ̀ yín pẹ̀tọ́ ọmọ báyìí ó kábíyèsí mọ̀ mú o ó lóun fi ṣaya mo wá ránṣẹ́ pè yín ẹ sì gbéra ẹ̀ ń bọ̀ ẹ̀ fi tọ́jú orí ṣe ẹ̀ fi tàná ṣe ah, ah. mo dúpẹ́ lọ́wọ́ yín. Ah. kábíyèsí lọ́ba ọba sì bá lórí ohun kan lórí ohun gbogbo rẹ lórí ohun kan gbogbo nǹkan pátápátá lọ́ba balẹ̀ pé èpè mi pé kí irú mi ọ wá sáàfin kí n wá jókòó ti ọba ká mọ̀ ọjọ́ jíròrò inú mi dùn sí o bóyá lẹ́mọ bí mo ṣe wúwo tó ní ìsìn ládùúgbò wa. ọpẹ́ ní ah. fọ́lọ́run ọpẹ́ ní fọ́lọ́run ẹ ṣeun. inú mi dùn o. ẹ ṣe ìkànnì o. bàbá mẹ́rin ẹ dákun ìhà wo ló wá kọ sí ohun tó ṣẹlẹ̀ láàrin èmi àtọmọ yín àdùkẹ́ bóyá ó dùn mọ́ yín nù. No àbí àbí ọba yìí kàn fọwọ́ ọlá ah. ó gbà ń lójú. ẹ gbà mí <laughs> ah, ìhà ẹ̀gbọ́n tí kábíyèsí ń bí mi ìhà tí mo kọ́ sí ìhà wo ni bá tún kọ́ sí ń gbò jẹ́ pé gbogbo àdúrà mi ń gbogbo ìgbà ni pé àdùkẹ́ tí ọba ní. Ni ọkọ kọ́mọ síyàn kọ́mọ gbé egun eléegun kó jẹ́ ẹni tí ó ṣe bàbá tí ó ṣe bí ìyá fún tí ó bá ń kẹ́ tí ó bá ń gẹ̀ ní kọ́lọ́hún ọba mi pèsè fún ọlọ́run wá gbọ́ àdúrà mi ẹ̀ wá ń bi mí pé sínú mi dùn sí i. <laughs> inú mi dùn sí o ah ó mà ṣe o ìbá tí a dùn tó káládé báńkẹ́ ń bẹ torí tó nǹkan bá ń bẹ lókè èèpẹ̀ tírú eléyìí sì ṣẹlẹ̀ ń ṣojú rẹ̀ pé èèyàn gẹ sínú adébáńkẹ́ ọmọ alówó lódù bí ìyèrè kò lè kọsẹ̀ ẹ̀tún wà ń bí ní pé sínú mi dùn sí lébi tèmi ọmọ pé bẹ́tẹ̀ ń bára mi rè wọ́n ní ẹ̀jẹ̀ ń jó di yé bí ẹni máa jèṣe o ẹ̀jẹ̀ ń jó di bí ẹni máa máa máa jèṣe o torí tí n bá dàgbà bóyá ọjọ́ ogbó kò kò ní jẹ́ jó <laughs> ijó tí mo rò pé n ò ní rí jó lágbàá tọ́lọ́ ń sì ṣe é tí ò gbájú lẹ́sẹ̀ mi. ẹ jèrè inú mi dùn ara mi sì yá pé orin ìyẹn ti mọ́ ń kọ́ ńgbà tẹ wà léwe pé bóyá tẹ bá dàgbà ọjọ́ orí ò ní jẹ́ ẹ wá wà lọ́jọ́ ogbó yín ijó náà lẹ́tún wá padà wá jó lọ́jọ́ ogbó yìí jò kalẹ̀ ni. mo á fẹ́ fi dá yín lójú o láàfin èmi ọba gbólú ajé òjìlọ́rùn kẹ̀rírí ọ̀bẹ́rìrì lóògùn ọmọ òjò pa mí oríkì àwọn bàbá mi nu òjò pèrè mi òjò pẹ́ wàhálà mi dànù ọmọ agún ló ìbí òyìnbó ọmọ agún lẹ́yìn ju ọkọ ayaba ọmọ òṣùpá gbókè amọ̀yọ́ amọ̀ ara lè ń ṣe lóko nǹkan ò lè ṣọmọ yín lọ́ọ̀dẹ̀ mi o mímí kò sì ní mi àdùkẹ́ láàfin mi. olódùmarè òun ló dirí ẹwà fákùkọ ṣé ẹ mọ̀ pé ọlọ́run ọba tá a wí òun ní fi ní jọba ẹnì kò sì fòun jọba ẹ ti dàgbà ẹ dàgbàlagbà kẹ tó dògbò ẹ wá ní gbó láyé ẹ ní gbó sáyé bí aṣọ o ẹ sì ní gbó lẹ́nu bí ọwọ́ ẹ wo ẹ lọ fọkàn yín balẹ̀ yóò bí fún yóò bí wàlẹ̀ láàfin mi tẹ̀ ń wò yìí lórí orúkọ tẹ̀ ń wò yìí àwọn bàbá mi ò ṣàṣetì rí wo ṣàkúdẹ lọ́gbà o. ẹ káàrí láyé ẹ̀yin ọmọdé ẹ mọ̀ pé mi mò ń kọjá ni. wọ́n ti ròyìn yìí àwọn ròyìn yìí wọ́n ti bá dìgbà wá ṣiṣẹ́ burúkú lè máa yọ kélé kélé kélé wọn ìlú. ṣé ẹ dojúmọ̀ ni ẹ rojú mi ni ẹ mọ̀ pé olóyè ló dúró èmi ajọ́rọ́bá gbogbo ìlú agbólú ajọ́rọ́. ilẹ̀ kókì ẹ ìwà àgbàlagbà ó ń rànù ó ń nàbì ó ń ṣekúṣe látòdìdí ìlú yín ní ìlú agbolú ajé náà sí ìlú wáyà yìí ní gbélé kalẹ̀ ó wá ṣe ìranù ìnàbì. ẹ fara balẹ̀ ṣé ìjẹ́pẹ́ ẹ ti ṣe yàn mú bóyá lẹ gbọ́n tí wọ́n sọ pé olóyè ni mí kí ni ṣe dúná wíwọ́n epo ni àbá ìrówó ra wá ṣe nàbì wá wá bí ká ní obìnrin tí wọ́n ń wá bí bá ẹ kóra dára dára. ẹni sùúrù ìlú yín ló ti jó lóye o kì í ṣe ìlú agbélé kalẹ̀ ń bí àfojú ẹ̀rọ màbọ́lé ni ọ̀yá. ọ̀rọ̀ bá wà á ti dá ẹjọ torí Ọlọ́run ẹjọ Ọlọ́run Ọlọ́run á ṣe dáadáa nu iṣẹ́ ọwọ́ yín ẹtì ẹtì ẹtì ẹbù ọwọ́ ẹbọ wà àgbà ẹbọ wà àgbà fún mi. tó bá sọ fún ẹ pé ìlú gbélé-kalẹ̀ ń yẹ̀yìn lóbi kù sí wọ́n sọ pé ò sí mọ́. Ah, wo ẹ òbí ẹyọ ọmọ mi èmi ò ń ṣe sí lọ ojú mi kàn jọba yìí ni mi ń ṣe sí lọ mi ń ṣe ń nà bí ẹ torí Ọlọ́run ẹ tú mi kalẹ̀ ẹ torí Ọlọ́run. Ah, ẹ tó tẹ̀ ń bá rò kọ́ kókó hmm. ah, ibi tá à ń lọ ló yẹ ká yà á lọ́jọ́ burúkú. yé yé yé yé yé ọwọ́ yé yé yé yé mo gbé yé mo kẹrọ yé yé yé yé yé yé yé yé yé mo kẹrọ yé mo gbẹrọ yé yé yé mo gbẹrọ yé yé yé yé. ẹ boy. ojú àpá yìí ojojú ọ̀rẹ́ sọ̀rẹ́ ló fi mọ yín ni bó bá mọ́ ẹ̀yìn fẹ́yàn wọ́n mọ̀ ṣe gírígírí àkọ́kọ́ omi ń gbóná ẹ̀ẹ̀kejì ojú wo egbò ń wá ń gbélé gan kí ló wí nìsín. mo ní ojú àpá yìí ojoojú ọ̀rẹ́ sọ̀rọ̀ iná fi nà yín ni. kí ló lè o lò kó tó di pé wọ́n lu ọ̀rẹ́ mo ní kàn jọ ẹ jọ mo mo bá ti wà wọ́n lu ọ̀rẹ́ wọ́n lu bọn wọ́n lu àdá àdúrà tí ká máa gbà ní kọ́lọ́ má jà ara rẹ̀ fẹsẹ̀ sí mo ṣe kó sàánú wọn báyìí gíga wọn bá náwó tó mi mo wá ṣọ́ àwọn gbogbo ìwé ọkàn wọn ni pé ẹrù táwọn kó wọn wọn lọ lè sọ fáwọn tó ní mo sì dá wọn mọ̀ onírara olóyè ni mí olóyè ni mí èmi àti rọ́bà àgbà oyè ni onírara ta lágbá jẹ òye ìkan máa dá wọn ni ẹ jẹ́ ká bá wí ìmúlẹ èdè àgọ lẹ́nu ọmọdé èmi rò pàgbàlagbà ní ó lẹ́tọ́ àti bọmọdé wí onírara wọn láyé ti yí padà eh? ọmọdé kan ti ń bá gbàgbé. Ah kọ́ ah, máa ṣe ìyá fún mi. ó mà ṣe o eh, síbẹ̀ yìí ò bá tiẹ̀ sọ fún wọn pólóyè ni ṣé wọn ò rí lẹ̀kẹ̀ lọ́wọ́ yín àtọrùn ni. ẹ wọn ò wo wọn ti fa nǹkan yóò nǹkan bá gbé àdá ah. ó ní kó wọn la máa rí orí mi báyìí eh! ah. mo yẹ rí mo yẹ rí nǹkan bá gbé ọ̀rẹ́ lé mi lẹ́yìn. ẹ pẹ̀lẹ́ ara ohun tá a máa ń sọ fún yín náà nù bíbẹ̀ bá ń jáde ẹ máa káwọn ẹ̀ṣọ́ yín dání tẹ́tíwárí ní ìsìn bó bá ṣe pàwọn ẹ̀ṣọ́ tẹ̀lé yín ni wọn ò lè ṣe yín báyìí láìsí pé fẹ́ lọ sí nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀ àbíbò wa ni. kí là ń wí kí lè tún yí alára ni fẹsẹ̀ sí akóṣọ́wọ́ olè ó là lọ rí sí nǹkan ọ̀kọ̀. ọgá ọ ẹ bí kájọ sí. ó dáa kí wàá ní jíjẹ báyìí kí ni ká ṣe fún yín. mo jẹ nǹkan kan. bá mi ẹ ṣe arójú ẹ̀jẹ̀ díẹ̀. nítorí ṣẹlẹ̀ fi ẹ̀jẹ̀ kára mi ó balẹ̀ ẹ mọ̀ mọ́ nǹkan kan mọ́ ara mi ẹ̀jẹ̀ ó balẹ̀ bá dọjọ́rọ̀ mo lè wá nǹkan jẹ. ó dà ẹsẹ̀ gbẹ lílẹ̀. àwọn ọmọ wọ̀nyí tí wọ́n dá sí ẹ̀rí àpò ṣé wọ́n bá wọn lè ṣe gbé ni ṣe pé kò sí ní ojú èèyàn bí adájú lọ́ máa bá òye èmi mo rí rẹ̀ ìdúdúdúdú tí ò lálẹ́ èmi ò ṣàfún ara mi ẹ ṣe ìyàfún báyìí ẹni kéèké gbòòrò ti fẹ́ jáde lọ sí ẹni jáde mọ́ mo wà á fún pé ìtẹ́ ṣe yìí ó kù lọ́wọ́ èmi lẹ́nu lọ bá ń tẹ̀sí rò pé ẹ ṣe pé ẹ lè ṣe pé tó bá dòwúrọ̀ ọ̀la bísí tó ha wọ́n ti ẹ̀kọ́ kọ́ pàrọ̀ àṣẹ tí wọ́n lọ́gbù wọn pé ẹ ti ṣíwọ́ lu mí. wọ́n kò gbọ́dọ̀ wọn wọ́n kò gbọ́dọ̀ wọn lù wọn kò sẹ́ni tí ó ti lọ́wọ́ tó bá dọ̀la àròkò ni wọ́n kọ́kọ́ rí pé wàhálà dé ojú wọ̀ ni mo mẹ́ wọ́n tí ló sì ṣe bẹ́ẹ̀. baálẹ̀ <sighs> ṣé nígbà tí olóyè àjọrọba ti lu àgbolo ajé tó wá béèrè ìsàkọlẹ̀ ṣáà kó fún wọn ni. èwo ah, tún làmúran bí ní Ọ̀yọ́ ṣé bí ìwọ náà ló kó lọ. <sighs> ṣé bí gbogbo ẹ̀tọ́ tán béèrè fún nígbà ọdún omidan ẹ bá a kó fún wọn. Ah, a kó fún wọn kódà èmi gan wà lórí ìkàlẹ̀ níjọ́ tí wọ́n sọ ọdún omidan a kó ìṣàkọọ́lẹ̀ lọ a tún kó ilé ẹ̀ lọ omi náà lúwa náà wọ́n kó pa pàtàkì ńbẹ̀. kí wàá ní tàrokò tán paránṣẹ́ sí wa ń pa àwọn ṣígun bọ́ọ̀ lù wá. oṣù mi ò èmi ò gbọ́ rí o kódà láyé àwọn baba ńlá wa mi ò gbọ́ rí pé ìlú kan kó bujà ìlú kejì rí nínú agbègbè wa yìí láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé mi ò gbọ́ rí ogun ò jáde kankan rí o ọ̀rọ̀ ológun ológun alárokò ogun yìí ò yé mi o ah. bẹ́ẹ̀ ni balẹ̀ ogun ẹ̀wẹ̀ èmi gan ò fetí mi gbọ́ rí. baálẹ̀ èmi ni àbá kan o. sáwo. ẹ bóyá kẹ fún mi lásìkò kí n ṣèwádìí fínífíní lórí ọ̀rọ̀ yìí. ẹ nígbà àwọn sáwo tá a bá fẹ́ ṣe o ọwọ́ yìí pẹ́ńsà kan o nítorí pé ká má rí omi gbóná mọ́ lọ́ọ́ pẹ́ lẹ́nu kí ogún mọ́ lọ́ọ́ gbẹ̀rù ẹ̀yìn wọlé o. Hmm ogun ò dàbí iyán o bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ sí kánmọ́kánmọ́ ogun tó dé o. kí náà ni ẹ ṣe. kò yé wa torí gbogbo nǹkan tó béèrè fún nígbà ọdún omidan pátá la fi ránṣẹ́ kódà a tún fi mí ìránṣẹ́ kún èyí tó jẹ́ dandan tá a ti ṣe. tá a lè fi rán. ajírọ̀bá ni. ajírọ̀bá. èyí. hey. èèyàn ṣe ń kógun jàlú tó ti fẹ́ yàwó. iye mi ò yé wa. ẹ ṣe é rọ̀ wa kò sí nìyí o kábà nítorí mo rójú o èèyàn dáadáa ni tá a bá ń pé èèyàn ọba wa ní jẹ́bẹ̀ èèyàn o ẹ ti ajíròba nì àwọn ẹ̀mẹ̀wà wọn ló fi rán pẹ̀lú ọ̀pá àṣẹ lọ́wọ́. Ah, ajíròba. bẹ́ẹ̀ ni àtìmọ̀pá ajíròba ò lè dáṣẹ pa láìsí mọ̀ kábíyèsí ń bẹ ìyẹn láṣẹ ní kẹba wa bẹ kábíyèsí wọ́n ti ẹ̀já mẹ́ṣẹ́ tá a ṣe gan-an. ẹ fi ọkàn yín balẹ̀ á ṣèwádìí gbogbo ẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bó bá ṣe jẹ́ àá jẹ́ kẹ́ ẹ gbọ́ ojú wa máa dojú yín ẹ bá wa ṣèwádìí ọ̀rọ̀ yìí o. àníkẹ́ ẹ fọkàn yín balẹ̀. Ah, ẹ ṣeun. bó bá ṣe jẹ́ ẹ ṣeun adúpẹ́. ẹ máa gbọ́ wa ṣe é ti bọ́. bẹ́ẹ̀ni ẹ ṣeun. kábíyèsí wọn ní a kó òun lò kó bá fẹ́ lulẹ̀ ta ni òṣà ìmọ̀ wípé ọba ló ní ìlú ọba ló nílẹ̀ ta ni òmọ̀ wípé ogun ní bọ̀ òun. wọn ní kẹ́ ẹ kó òun lò bẹ́ẹ̀ ni kẹ́ ẹ fi lulẹ̀ ta ló fẹ́ kó bojà yìí ta ni ó kó bojà yìí ó wílé kalẹ̀ nígbà tí olódùmarè ọba tó dá wa ó ní ká mọ bí sí ká mọ rẹ̀ sí ká mọ gbáyìn lórí ilẹ̀ sílẹ̀ni kóòtù wà lòun ṣígun fúlùú òdì kejì láwọn ìlú àmọ́ náà tí wọ́n yí mi ká olórí ohun tí ò bá ṣe tèmi ẹ má fi lọ mí o. olúwa mi ṣùgbọ́n wọ́n ní àwọn oníṣẹ́ yín wọ́n máa rò kó wá. àròkọ tá a má ròkò wá. àwọn ẹ̀ṣọ́ ajírọ́ba pẹ̀lú ọ̀pá àṣẹ lọ́wọ́. àwọn ẹ̀ṣọ́ ajírọ́ba ọgbẹ́ ọ̀pá àṣẹ mi lọ́wọ́ níbo ló ti rí. kábíyèsí ẹ dákun ẹ má jẹ́ ọkùnkùn ìjà wa ẹ dákun. olórí kábíyèsí. fọkàn rẹ balẹ̀. Ah, ẹ ṣeun kábíyèsí. ìlú bàbá rẹ ò ṣẹ̀mí bí bá tiẹ̀ wá ṣẹ̀mí sí orí bíbẹ́ lògùn orí fífọ́ ni ó tún wá jẹ́lu àná mi sọ fún bàbá rẹ àbí kó ránṣẹ́ sọ̀hún pé èmi ò rán nìkan kan ṣẹ́ òun ò kógun jà wọ́n o ṣùgbọ́n o mọ̀jẹ̀ kọ́rọ̀ yóò ju ibi tó ti sọ yìí lọ n ó ṣèwádìí mi fínífíní ẹni ọba jámọ́ lórí onítọ̀hún ó gbà tó mọ ẹlẹ́dẹ̀. ojúrere sọ fún bàbá rẹ lèmi ní kó fọkànbalẹ̀ o n ò kógun jẹ́ ìlú kankan o. ẹ ṣeun kábíyèsí ajírọ́ba pẹ̀lú ọ̀pá àṣẹ mi. ẹ má fọlá jiyọ̀ ẹ má fọlá jiyọ̀ ẹ̀yin tẹ́ ẹ láyé tá a gbáyé fún ẹ má fọlá jiyọ̀ olówó yín ò lè dọ́lọ́run àní mo yín ò lè dọ́lọ́run mm, ẹ̀yẹ ṣayé bá ṣù bá ṣù bẹ́ẹ̀ bá láyé ẹ̀ o sálàáfíà ni àlàáfíà ni ẹ̀yin ẹ̀ṣọ́ ọba a máa rí yín kábíyèsí ńkọ́. kábíyèsí wà ṣé kò sí. wọ́n ní ká jọ máa bọ̀ láàfin. bàbá ní kí n wá bẹ́ẹ̀ ni kí wọ́n kó ṣẹlẹ̀ ṣé n ti pé gbọ̀ngàn ṣẹlẹ̀ láàfin. rárá ṣùgbọ́n wọ́n ní ká jọ máa bọ̀ láàfin. ẹ wí fún kábíyèsí pé àìbó ní sẹ́rìn ọkàn wọn làbò ń bọ̀. Ah, rárá bẹ́ẹ̀ sì lọ ni bẹ́ẹ̀ sì dáàfin ni ṣé kábíyèsí náà ló ní kẹ́ ẹ mú mi ti pápá ti kùkù báyìí kìkì mọ́ tiẹ̀ lè wọlé kí mú tí mo fẹ́ mú. ẹ má bínú bàbá àṣẹ tí kábíyèsí fún wa ni. ó dà mo ti gbọ́ ó di ya ẹ jọ. tọ́ kábíyèsí ní kí ẹ pè mí wá mo sì ní ẹ máa lọ pé mò ń bọ̀ àìbó níṣẹ́ rìn ẹni rárá bí mo ṣe lérò yìí ẹ̀ ń fiṣẹ́ yín ṣeré ọmọ ti gbọ́ àló yé mi sẹ́ ó yé mi ẹyẹ nìṣó ẹ jẹ dẹdẹ ìyàlá àfọ. kábíyèsí kábíyèsí ọlẹ́ni hmm. kí n yọjú sí i. Hmm. Àkànjí. Kábíyèsí àkànjí kábíyèsí àkànjí èmi ló mo pè ọ́. tó ẹ̀ mẹ́ta. ń gbọ́ wọ́n lọ pàrókò ogun ránṣẹ́ sílùú gbélé kalẹ̀ pé wọ́n ní èmi sọ pé mi ò kógun jà wọ́n. dẹ́mi lóhùn àkànjí. kábíyèsí ah, kí ni ó wí ṣé kókó nǹkan ni ìwọ kì í ṣèwọ wọn bí bàbá rẹ̀ rẹ̀ kó sọ pé kì í sòun eléyìí kábíyèsí ẹ fúra ní àti wípé a fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe ní ó jẹ́ sí yín ayé ìjẹkújẹ ni kìíní ìjẹ kiri ìlú ọ̀rẹ́ mùlẹ̀mí ni ọ̀rẹ́ mùlẹ̀mí ni ntẹ máa ń wí nù ńgbà wá sí nífẹ̀ẹ́ yín gbogbo ntẹ bá nífẹ̀ẹ́ àgbọ́dọ̀ bá yín nífẹ̀ẹ́ ni ló jẹ́ ká máa wò ayé burúkú ní jẹ láàrin ìgboro kìíní tẹ̀ ń wò yìí ọ ní ọ̀pá àṣẹ tí wọn máa ń gbé tẹ̀lé lẹ́yìn tó fi ń gbalẹ̀ káàkiri. eléyìí ò lè wáyé. ń gbọ́. kábíyèsí ó ní. ọ̀pá àṣẹ ń bẹ lọ́wọ́ rẹ̀ tóun náà fi ń pàṣẹ. ọ láwọn dòǹgárì jẹ́ ń tẹ̀lé ṣẹ́rọ́ ni. kódà bó ti wà yìí ìyàwó oníyàwó nígbà ni. bẹ́ẹ̀ni. a tún máa sọ pé òun ò gbọ́dọ̀ gba ìyàwó kan kínú ọkọ rẹ̀ ó mọ́dún. àmọ́ nígbà tó jẹ́ pé ọ̀rẹ́ ẹ̀mùlẹ́yìn ni n ló jẹ́ káwa ọmọ wò. kábíyèsí ọ̀rẹ́ yín tó jẹ́ ló ṣe ń ṣe gbòdì ń ṣe o níjọ́ tó kíní ìkó àwọn ẹ̀ṣọ́ ìwà ká mọ́lé oko ni mo ti gbúrò rẹ̀ ń bá ránṣẹ́ sí lọ́ba dé lónìí òun gbẹ́sẹ̀ lóko ni oko mi nì <laughs> tí ìbá aṣọ olóyè tẹ́ ẹ jẹ́ ni kíní ìbá ti gbalẹ̀ bàbá mi. bẹ́ẹ̀ ni kábíyèsí wọn ò parọ́ mọ́ kí ni akọwọnú ọjà báyìí ajẹjà lọ́jà etí mi kún ọwọ́ àjòyè ayé tẹ̀sí ò lè jẹ́ ìrùdí ẹ̀ burúkú jẹ́ nǹkan tẹ́ ẹ̀ lè dánwò nínú ọjà ló dánwò àmọ́ àrí gbọ́dọ̀ wí ni. ó mọ̀ ṣe o ẹ rí i pé ẹni agbójú òkun ló jẹ ní agba. bẹ́ẹ̀ ni kọjọ́ kọjọ́ ẹ ìmàdùn làwọn eléyìí kábíyèsí. Hmm, bẹ́rù bá jọba èèyàn ò ní ìkù kan bó bá ṣe pé rú rẹ ló bá wà nírú ipò tí mo wà yìí ah. o lè mọ bẹ́ẹ̀yàn lórí ní kọ̀ọ̀kan ó pàrokò ogun ránṣẹ́ sílùú onílùú tí wọn ò gbéṣẹ́ rán hmm. pèmí lèmi ó kogun jà wọ́n kí ni wọ́n ṣe fún mi wọn ò ròde adéfín akọ̀yí gẹ́gẹ́ bí ẹ̀yin olóyè ṣe mọ̀ pé lóòótọ́ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ìdí tí mo fi fún ní òye ajírọ́ba ẹ̀ gbọ́rí lẹ́ni lẹ́gbọ́. àti bọ́rẹ̀ wọ bọ̀ láti kéke títí títí títí títí tí tá a fi dàgbà tí ipò ọba fi kàn mí ó dúró tì mí bí ìgbà tí gí ń bẹ lẹ́yìn ọgbà ni ọ̀rẹ́ ò gbọ́dọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ fún ni ọmọ ìyá mi ò lè ṣorú rẹ̀ fún yàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìdí nu mo á wò ó pé à ilé tán ti bí ọ ẹ ẹ ṣaládé ah. wọn èyí joyè ràn ìyá rẹ wọn èyí joyè níran bàbá rẹ ó dáa kò burú jẹ́ kémi ó fi oyè ajírọba dá ọ lọ́lá gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sóyè kan tààrà ní ẹ ẹ ṣe olóyè ìlú. ẹ kábíyèsí òye lóye ń jẹ òun lọ́kàn jóye màdó. ó tún lọ́pàá àṣẹ nínú ilé rẹ̀. ọ̀nì ọ̀nì. <laughs> ọba di méjì kọ́ nù. ẹ ẹ n ti ń wínú. ó ń bá mi ń wọ̀n gbà. Mm. ẹ̀yin olóyè òsì ìyálòde balógun òrí ń mú yàlẹ àyàrúmọkùnrin gàrìgà ọtún ajágajigi mm, n ò ní ṣe nìkan kan kù mm, tó bá di lọ́la ẹ gbéra ẹ lọ sílùú gbélé kalẹ̀ mm. ẹlẹ́mìí ni wọn ọ̀rẹ́ ni kẹ́ni iṣẹ́ o wọn ò sì rò mí bẹ́ẹ̀ wọn ò rórí adé fín èmi wọn ò níjà a sì ní níjà láéláé pàápàá wọn ti dáná wa ẹ kí wọn ni wọn ò ṣe fún mi ọfẹ bàbẹ wàá ṣígun.

ọmọ ẹrú náà ní ọtẹlẹ sọrí pé ayé rẹ padà bàjẹ́ náà ni ogun òtòlò kan láàbì kù ẹ sọjà ọbẹ̀ sì gba gbogbo ayé òǹjà yé ọkùnrin kọjá wájú ilé mi ọmọ àwájú wọn báyìí orí bí àgbẹ̀ lọ. there must be a solution in twenty four hours tí o bá ṣẹlẹ̀ gbẹ̀gẹ̀dẹ̀ àbínú. ó túmọ̀ sí pé memory dáàdi mi ò mean anything sí yín. what do you mean? what are you talking about? Hey! this is you right? yes you like it. Mommy nonsense nìyẹn náà. Jùmọ̀kẹ́ nonsense ti Baba. after five years tí Baba yẹn ti kú gbọ́ ṣé àwọn Baba bàbá yẹn sọ fún ẹ pé mi ni mo pa ni. hello Baba. Baba. ah Baba ó dàbọ̀ ọ̀gá ti fún o. irọ́ ni o madam gbogbo process tó yẹ kí wọ́n take ni wọ́n take ẹrù kíní ìdàdàkẹ́ tó ṣe o kẹ́ má bàa kábàámọ̀. bí ilé ò bá bà tó dé o lè bà bẹ́ẹ̀ tára ilé ẹni ò bá sílẹ̀kùn fólè ó ní o máa ní wọlé bógiri ò bá lanu aláǹgbá ò ní wù kọ tókùnbọ tókùnbọ tókùnbọ ẹni tó súnmọ́ mi bí ìṣọ́run ló ta léwu. pé máa tẹ̀ ń sọ yìí dáàdì ni wọn. he is my father. don't go for him. calm down. don't tell me to calm down. yẹ́n mi ò fẹ́ gbọ́ ẹ wá bó ṣe máa sọ̀rọ̀ ọmọ ẹ o mi ò fi bọ̀ ní káàkiri àmì ìṣeré o. àṣàṣì pínísì ló mú ọ̀nàrẹ́bù yìí ọmọ wọn ló gbàbọ̀dẹ̀ fún ọ yìí. ó sàn kì í máa ní ọmọ láyé. má sọ bá mi o. kí ló fẹ́ ṣe. ìwọ ló pọmọ mi. ayé ni mo fún yín lọ́mọ mi kí ló dé tẹ́ ẹ dá padà fún mi ló. dálẹ̀ mo lajà yẹn gbà. igi gun nígbó àsọ̀rọ̀ ṣé bó dídí ọmọ èèyàn ló ń gun láàrin mi. gbogbo aṣọ yín ti yà wọ́n lè ṣe wèrè. kí ni nǹkan tó fà á tọ́ta wa fi ń ṣẹ̀sìn káwọn ọ̀pá àlọ́ à ń ṣẹ̀sìn. ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọyẹ́ ẹ̀rọ gbàjí àgbàlagbà máa ń lójú inú ni ẹ̀yin lójú inú but ẹ̀ fi rí anything. fi yín ṣàwòkọ́ṣe ṣẹlẹ̀ ń ṣayé báṣubàṣu. ẹ rọra o ẹ rọra ẹ rọra o ẹ rọra lóore ni ẹ má bọ̀ lájì ẹ̀yìn dágbáyé fún. fọlá jiyọ̀ ẹ má fọlá jiyọ̀ ẹ̀yin tẹ́ ẹ láyé tá a gbáyé fún ẹ má fọlá jiyọ̀ ẹ má fọlá jiyọ̀ ẹ má fọlá jiyọ̀ ẹ̀yin tẹ́ ẹ láyé tá a gbáyé fún ẹ má fọlá olówó yín ò lè dọ́lọ́hún àní mo yín ò lè dọ́lọ́hún ẹyẹ ṣayé báṣubàṣu torí bẹ́ẹ̀ bá láyé ẹ ò lọ́rùn ẹ̀yin tá a gbáyé fún ẹ ò lè dọ́lọ́run ẹyẹ bọ́lá di ọ̀hó olówó yín ò lè dọ́lọ́run ṣẹ́ o wọ́n bá máa wí ẹlẹ́ẹ̀jọba bí kan